الله أكبر الله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 على لسان نبيها أن يكفر وأن يغفر ذنوب كل عبد لا يشرك بالله شيئا وصام وصام في هذا اليوم فربنا سبحانه وتعالى يغفر له ما سبق من ذنوبه في سنة الماضية والجائهة عباد الله ومما تعبرنا به ربنا سبحانه وتعالى خصوصا في هذه الأيام فغدا إن شاء الله تعالى اليوم العاشر من أوائل شهر الله ذي الحجة ربنا سبحانه وتعالى تعبرنا بالذبح له وقال سبحانه وتعالى بأنه جعل هذا لكل أمة منسكا ليشكروا الله سبحانه وتعالى على نعمه عليهم ظاهرة وباطنة وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين جعلني الله وإياكم من المخبتين أقول الله سبحانه وتعالى سبحانه وتعالى atọrọ àlékún ìkẹ́ àtìgẹrẹ fún ànábì sallallahu alaihi wasallam ẹni tí àwọn ọ̀rọ̀ láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa Allah subhanahu wa ta'ala bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ yàgbé ẹ̀sìn mo ń fi àsìkò yìí wọn máa létí ìbẹ̀rù Allah subhanahu wa gẹ́gẹ́ bí mo sí rìn létí ìbẹ̀rù rẹ̀ gbogbo gbàlára ọ̀rọ̀ àṣẹ̀ sí wípé kọjọ́ ìbẹ̀rù èmi àtẹ̀yìn sí kọ́mọ̀dì ọ̀jẹ́ ìbẹ̀rù ti mànàfíkì tọ́jẹ́ pé ọ̀tọ̀ ni ojú tí ó máa sí ìta ọ̀tọ̀ ni tí ó máa sí ní kọ̀rọ̀ adókòsọ̀rọ̀ bẹ̀ ọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wa nípa àpáyé Allah subhanahu wa ta'ala dákun jẹ́ ọdẹ àdúgbàǹgbà wa lọ ilé ìbẹ̀rù rẹ wọn náà lè sí rọrùn fún wa dákun sí rọrùn fún wa wọn náà dákun sọ rẹ gbogbo ọ̀nà tó ọgbà àti àdéhùn tú àsìrí má ní ẹ̀dá mọ́jọ́ ọ̀bẹ́ nìkọ̀ọ̀kan wa Allah subhanahu wa ta'ala ọba òǹkẹ́ ni ọba aláàánú ni ọba aláforíjì ni bákan náà kèsí ìsọba tí wọ́n ń fúnlẹ̀ máyà subhanahu wa ta'ala khususan fi hada din alladhi lam yajlis wa ta'ala fi alayna min haraj ẹ̀sìn Allah subhanahu wa ta'ala kò tí ẹ̀ nǹkan tó lè máa kó wá nìyẹn ẹ̀sìn kò fi sínú ẹ̀sìn fún wa làwọn àfáàbí tó yíwa pé gbogbo kẹ́nìkan bá fi lè sọ wípé òun sun ẹkún jáde tọ́bẹ̀ sọ pé ìsìláàmù lọ́pàá lẹ́kún wọ́n ní àlìmọ̀kànlọ́kì bọ̀rọ̀ ara rẹ̀ Allah subhanahu wa ta'ala wá kẹwàá púpọ̀ ó sì nífẹ̀ẹ́ àwọn mùsùlùmí kò sí wọn lọ́wọ́ àṣedànù ẹ̀ ń bá yàtọ̀ sí mùsùlùmí àṣedànù ní í ṣe bákan náà ọwọ́ náà wá ìbàdàt ìtàfi máa jọ́sìn fún ó sì lórí ràrá adúgbẹ́dà Allah subhanahu wa ta'ala ń pín nínú àwọn èèmà ọjọ́ tí ń bẹ nínú ọjọ́ ayé ó ní ọjọ́ òní jẹ́ tọ́já pé kọ́dà béèyàn bàbá rẹ̀ tí ètí ìjẹ lónìí tẹ́lẹ̀ tí ó sì gbọ́ tẹ́lẹ̀ tí ọmọ pàtàkì àwẹ̀ tí ń bẹ lónìí ó sì yá máa gbà wọ́n lọ́ba náà kí ló pé jù nítorí pé ànábì sallallahu alaihi wasallam ó ń jóyà min hadith Abi Qatada al-Ansari wal hadith mukhalifun fi sahih inda al-Imam Muslim rahimahullahu ta'ala wípé òun bí àwọn sọ̀rọ̀ àtàkọ́ fún ọmọ yìí kí ló fọ́ ọ́nà tí wọ́n máa ń gbà wẹ̀ yẹ́wò Àrafà àlọ́sọ̀tàn wá ní mo ti ṣàdéhùn wípé ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ rẹ lọ́dún tí a wà nù rẹ̀ tọ́jọ́ wípé ó kù bíi twenty days lẹ́nìí tí ó parí inshallah tààlà tààfì bọ́ sí fourteen thirty six gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ lọ́dún kó wọ́n ṣàforíjì rẹ̀ fún wọn èyí tí wọ́n tún wá ṣẹ̀ lọ ẹ̀ṣẹ̀ ní fourteen thirty six kó wọ́n tún ṣàforíjì ẹ̀ fẹ́ni tó bá gba àwẹ̀ lẹ́nìí àwẹ̀ tá a sì gbà lẹ́nìí àwẹ̀ ẹjọ́ òní o kìí ṣe àwẹ̀ yọ̀ọ̀mù jùmọ̀ àwẹ̀ kíni o àwẹ̀ yọ̀ọ̀mù àrọ́fà ó kọ wọ́n yàtọ̀ síra wọn níta sí ṣe ń bẹ̀rẹ̀ sí kíní o wọ́n yàtọ̀ síra wọn àti kílẹ̀ lẹ́yìn o ṣùgbọ́n tá a bá ti wá bojú wẹ̀yìn a rí ní tá a bojú wájú a rí pé ọ̀la ó ní ọjọ́ tí ó di ọjọ́ kẹwàá nínú oṣù ìlẹ̀lẹ́jà àwọn ọmọ ìyá tí wọ́n lọ sí hajj wọ́n ti gbéra gẹ́gẹ́ bí súnà ní sallallahu alaihi wasallam ní ọjọ́ kẹjọ òní ọmọ ń pè ní yawmu tarwiya òun kálukú wọ́n máa ń gbé ọjọ́ ìyóò tọ́tọ́ wọ́n máa rọ omi tí wọ́n ń gbé lọ sí mìnà òun kálukú máa rọ omi wọ́n máa rọ omi Ànábì sallallahu alaihi wasallam ọlọ́rẹ̀ èso mìnà nírú àná yẹn ìsìrìdáàdà ìyẹ́wò mi àrọ̀fà láti fi lè sinmi fún yọ́mù àrọ̀fà bẹ́ẹ̀ yàbá tó ní náà kọ́ jásí àrọ̀fà kò sí ìgbà burú bẹ̀ ṣùgbọ́n ìparí báyìí ní ìsìn wọn bẹ ní arọ́fà àrùsà wa ní lára àwọn ọjọ́ tí Allah subhanahu wa ta'ala bí ìgbà tí ìyàbá láwọn èèyàn wọ́n dáná tọ̀pọ̀ wọ́n wá kún ọ sẹ́wọ̀n ìjọba tuntun wá dé padà lọ́ba ní kò burú lára tó náà tó bá fi lọ àwọn aráàlú ẹ̀kọ́ àwọn èèyàn ẹ̀yà àwọn èèyàn báyìí bó tilẹ̀ jẹ́ pé Allah subhanahu wa ta'ala laysa kamithlihi shay' kò sí ní tó ṣe é jọ ìṣesí tiẹ̀ nínú táwa ń ṣe ọyọ̀ǹda fún alọ́ Allah òní ara àwọn ènìyàn ọjọ́ tí máa ń bọ́kùn ná lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ni ọjà máa lọ́rùn àwọn tí wọ́n lọ sí hajj báyìí kọ́dà rẹ̀ lọ́rùn a kọ́dà wa ọ̀pọ̀lọpọ̀ wa náà a fẹ́ lọ kejì wa náà dúró la yọnu sí tó káwọn náà wà lọ jẹ́ wọ́n iṣẹ́ jẹ́ wọ́n bá àwa náà dáadáa wọ́n lájà kó so ọ wá fi àwọn nǹkan kan àwa àti wọn nítorí pé gbogbo ẹni tí bá ti ń yà wá ojú ní fi ń yà wá ọkàn fi ń yà ni yóò sì máa dẹni ẹ̀yìn lórí sàfáàlù ọmọ ọba kì í ṣe pé o àrísà ń lọ sọ yóò ni tí bá ya nítorí pé ẹni àwọn tá a sì hajj ọwọ́ ń fi wá jọ wọn gbogbo ọgbà mùsùlùmí ẹyọ kan ni wá ọkàn sì máa papọ̀ kọ́dà láti sánmà ìjọsà máa ń ṣe é fún wa lásìkò kan sásìkò kejì èyí tí ó jẹ́ àmọ́ àmọ́ wípé nahnu ummatun wahida ìjọ ẹyọ kan òníwá tí ò sí ìfọ̀síwẹ́wẹ́ kankan mẹ́ àtúnṣọ̀rọ̀ bọ́ àtúnṣọ̀rọ̀ rẹ̀ àfìbẹ̀yẹ kọjọ ọjà rẹ̀ kó ló wà fún ìyọnu rẹ̀ lára àwọn nǹkan tí ọ̀sán wá fún àwọn tí wọ́n lọ sí hajj tiwọn à ń pè nǹkan ní hadaya plural ni singular ni hadiyu hadiyu ni kullu ma yudi ila al-haram èèyàn bọ̀ ilé ọlọ́run subhanahu wa ta'ala tó jẹ́ kaaba ilé rẹ̀ ni ààyè ọ̀wọ̀ ni iná ọ̀fà tó sọ wípé wà máa ń dà kọ́là o kẹ́hìn aminan ẹ̀ ń bá ti wọ inú mọ́sálásí haromi tí ń bẹ ní mẹ́kà yẹn nídìí kaaba yìí ẹ̀ ń bá ti wọ ibẹ̀ kẹ́hìn aminan ó ti dẹni ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú gbogbo tí bá ń lè bọ̀ ọlọ́run lọ́wọ́ aṣáájú kìí ṣe pé nípa ti wọ̀bì ò lè sẹ̀mọ́ ọlọ́run rí o wà máa ń dà kọ́dà o torí pé ara ẹni tó yọ wà mìíràn lápò mi àti ṣe tọ̀wá fún un hmm, ńtọ́lọ́run sọ̀kọ́ un a sì rẹ́ni tí ń gbòmí ń dì pé ṣe tọ̀wá fún lọ ọlọ́sọ̀rọ̀ sáà máa ń lò mí àtẹ̀yìn fún bínú rẹ̀ lọ́n kọ́ sànù wa làwọn àfáà fi jí ó yẹ wa wípé bọ́ọ̀lù làbáyé káwọn ọ̀hún ó nìkan kọ́ ni a fi ń sọ wípé mùsùlùmí jẹ́ yọkan o tí wọ́n bá ń ṣe hajj lọ́wọ́ má fọ́ra ní mùsùlùmí ọmọ ìyá rẹ ìtumọ̀ pẹ́ jẹ́ yọkan nu má yìí mú bú sí ìtumọ̀ pẹ́ jẹ́ yọkan nu má ronú pé oore ti dọ́dọ̀ rẹ̀ kó kúrò ìtumọ̀ ìtumọ̀ pé ẹjọ́ jẹ́ yọkan nu àwọn àgbàlagbà mẹ́sàn nílẹ̀ Yorùbá lápẹẹrẹ wọn lè mú bí ẹni tí wọn bá mọ̀ ni pé Abíọ́lá tó bá ń bímọ Abíọ́lá pé kọ́ta fún kọ́ta wá di Abíọ́lá òlò lọ́mọ ṣé bí irú rẹ̀ ní àrí náà ẹ̀kọ́ kí ló ti ẹ̀ balẹ̀ pé yóò dòlò sí kẹ́yìn náà ni kókó wá dòlò sí kẹ́yìn kò lè dàbí irú tiẹ̀ náà Allah subhanahu wa ta'ala ipa ẹ̀ pípọ̀ yìí kí ló wá sí fáwọn ẹni tí bá ń pọ̀ nílé Allah subhanahu wa ta'ala bó tẹ̀lé pé kìí ṣe ìdájọ́ àjì ohun kankan abẹ́ sọ ṣùgbọ́n a fẹ́ sọ bí alọ́sàn ṣe sọ àwa àti àwọn tí wọ́n bẹ ilé wo ni ibi ọ̀wọ̀ tó pé mọ́tàkàlà òun kára láàrin náà ẹ̀ ń bá ti wọ bẹ̀ báyìí ó ti dẹni ìfọ̀kànbalẹ̀ gbogbo tí bá ń lé bọ̀ láti ta Allah subhanahu wa ta'ala pé ná lásìkò ìkó ti sáájú mi tí èèyàn bá rẹ ń tọkọ bàbá èèyàn tí èèyàn ti wọ́n tọ̀ láti bí ogún ọdún lọ́wọ́ abà tí ń ṣètò wá fún lọ tó ń tọ́ ẹ̀ jáde ń bẹ̀ èèyàn gbọdọ̀ yín lè tẹ́lẹ̀ bí èèyàn rẹ tó fọ́ ẹ̀ lè ti ń ta tó wá sáré wọ bẹ̀rù ọgbọ́n yẹn gò wọ́n sáré wọ bẹ̀rù ẹ gbọ́dọ̀ fi nǹkan kẹsẹ́ torí pé ẹ̀ ń tọ́wọ́ aṣáájú ó ní Allah subhanahu wa ta'ala ẹni ìbílẹ̀ tó tọ́ ṣùgbọ́n ọṣáájú Allah subhanahu ọ̀bọ̀ tí ń bẹ́ni ẹ gbọ́dọ̀ fi nǹkan kẹsẹ́ àgbàtọ̀bá tó gbóòdì ṣùgbọ́n o májàmú kan wá ń bẹ ẹnì tọ́ mọ̀ pọ̀ ń sẹ́ńtà tọ́wọ́ aṣáwọ̀ kàbá wà láti wá sájà lọ́wọ́ subhanahu wa ta'ala ìbẹ̀rù ọlọ́run ní bẹ̀lẹ̀ mi rẹ̀ tẹ́ sí báwọn yóò di à ń tó ṣe o sẹ́lòmí tó jẹ́ ìwọ̀ ẹlòmí ṣùgbọ́n ń bá sá ìdánú bẹ̀ àyè lọ́lára pé bọ́ọ̀ta o ibẹ̀ náà yóò ti jẹ torí tóbi ọlọ́wọ́ sí lẹ́nu ẹ̀ bẹ́yìn àbá yọ owó bẹ̀ náà ti jẹ lọ́wọ́ tó bá ní sọ́ọ̀bù bọ́bá fọ́yẹ̀lẹ̀ tí wọ́n fọ́ ṣùgbọ́n tó bá tàti ta wá ìdájọ́ rẹ̀ ọ̀tọ̀ tó bá ṣe nǹkan tí ọ̀dánú lé ìdájọ́ rẹ̀ ọ̀tọ̀ ká lè sọ́kọ́ yanjú ìdán awá ní àdáyá hadiyu ó ní ìdíyàn mú wá sí Allah subhanahu wa ta'ala wípé mo wá bọ́ Allah subhanahu wa ta'ala láwọn nǹkan yìí èèyàn lè kóra kò mẹ́wàá kọ́ wá pa èèyàn lè kó màlúwà èèyàn lè kágbó wà hadiyu nù kódà èèyàn lè ṣe ń jẹ lọ èèyàn lè máa lọ mọ́kà ẹwu ẹwu ìmọ̀nú ẹ̀sìn náà ọba kéèyàn wò pé ah, irú ìran gúdú tá jẹ́ nàìjíríà yìí wọ́n lè má ní gbogbo ayé kéèyàn wá yẹ gúdú lọ́kọ́ pọ̀ sínú ọ̀rà kókó lọ pé kí ló abẹ́ ìṣẹ́ mo fẹ́ bùlé ọlọ́run àdìhù torí pé àwọn ẹrú ọlọ́run ọkọ̀ bẹ̀ tó jẹ́ pé ẹlòmínà wà ń bọ̀ láti Ghana ó nǹkan kan bẹ̀ tá tí ò lè sí ń bẹ̀ ó ń kàlùkù wá ń da àjọba ẹ wo bá a ṣe ń jẹ́ yọkan nílé bá a tún ṣe ń jẹ́ yọkan níta hádìyù ó lè já sọ èèyàn lè ká sọ lọ́wọ́ èèyàn lè ó fìlà lọ irú ràn fìlà yìí ìrìnà àti ń fún tọ́jọ́ máa yà ní sọ̀díyà tí wọ́n jẹ́ pé àwọn àwọn àṣẹ hádìí nítorí pé a ti jọ papọ̀ láì ríra tẹ́lẹ̀ a sì tún jọ ń papọ̀ sí nígbà tá a tún ríra ká tó ríra àrùn kan pé àjọ tún bọ̀rọ̀ wa nú àtúnyìnrà tẹ́lẹ̀ àtúnyìnrà wa nú iná fà á tó jẹ́ pé hadiyu nínú kò jáde àwọn tí wọ́n ń ṣe hajj àwọn ní ẹnìyẹn ojú híyà wọ́n fún àwa ìrìtà wa ń bọ̀ ojú híyà onírànléyà tá a máa ń pa fún Allah subhanahu wa ta'ala àwa táwọ̀ òsì lọ́dọ̀ táàsì ní Makkah táàsì ní hajj àwa ní ojú híyà àwa pa ojú híyà tọ́yì fún Allah subhanahu wa ta'ala lásìkò yìí àwọn táwọn fẹ́ pẹ̀rẹ̀ iná àti sàlẹ̀ fún a àní mú nǹkan kan mọ́ nínú ara wa awọ ara wa àgbọ̀rọ̀ bí ẹ̀kan bẹ́ẹ̀ mọ̀ irun ara wa àgbọ̀rọ̀ bí ẹ̀kan bẹ́ẹ̀ mọ̀ bákan náà èèkan náà wà lábọ̀rọ̀ bí ẹ̀kan bẹ́ẹ̀ mọ̀ fún Allah subhanahu wa ta'ala nípa wípé àwa náà ń sọ pé àsìkò tá a wà yìí o àsìkò ọ̀wọ̀ ni àsìkò téèyàn máa bọ̀ ń jẹ́ nǹkan síwájú àsàtàlá àsìkò pẹ́sà gbà mí má jà sí pé ọ lọ àti òfòrí jìnnì kí lákòó tí a máa fún ẹ̀ létí kí lákòó tí a máa lu jìbìtì kò dáa kí jìbìtì gbogbo àsìkò náà o ṣùgbọ́n àsìkò ọ̀wọ́ rẹ̀ sákòrò máa wà lẹ́nu èèyàn gbogbo ìgbà èèyàn ti ní subhanallah alhamdulillah allah akọ èèyàn sàmà sìrẹ̀tì fún Allah subhanahu wa ta'ala ó tún yíyà wa sọ̀rọ̀ wá fún àwa káfí lè máa jọ àwọn tí wọ́n ń bẹ ní Makkah ṣùgbọ́n ó tún kí ni ìdájọ́ pípẹ́ ẹran iléyà gẹ́gẹ́ àbọ̀bẹ̀ àkọ́kọ́ nínú Sahih al-Bukhari rẹ́rọ̀ tààrà àwọn sọ̀hábà ní jáàdù yusammimuna dùkàyàwó àwọn sọ̀hábà wọ́n ti máa ń rẹ̀ràn iléyà lẹ̀ wọ́n máa wá bọ̀ olè yóò kó ti lè sára sí wọ́n máa bọ̀ olè yóò kó ti lè sára sí ṣùgbọ́n bá ṣe báyìí àbọ̀ ń pa ìdájọ́ rẹ̀ nítorí pé tàyínù ó ti bá mo fẹ́ fún Allah subhanahu wa ta'ala lẹ́rìn tí mo rà lẹ̀ ìdán al-udhiyah ẹ̀ràn iléyà ṣé dandan ni àbí kèé ṣe dandan ọ̀rọ̀ táwọn àfáà sọ orí ẹ̀kọ́ apá kan àwọn àfáà sọ wípé kìí ṣe dandan súnà apá kan ní kìí ṣe súnà làsábà súnà ni ṣùgbọ́n ó tún nípa ju súnà mi lọ apá kan sì pè ní ọ̀rọ̀ yẹn kí wá ní ń fà á tí àwọn aráyàn fi wá láàrin àwọn sọ̀hábà ó náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí tí wọ́n tọ̀tọ̀ sàṣẹ́lá kálí ní ìgbà tọ́pọ̀ sọ káàkà máa ń wá ní ìdèkúrú ìdèkúrú wọ́n bí abẹ́fẹ́ lọ́dọ́ máa léèrè ìjọ kan wípé alójú híyà àhíyàwó àjìbá ẹ̀rọ ní àtà ń pa ìsí dandan ni abdullahi bin umar ọba ni dọ́kà rasulullahi sallallahu alaihi wasallam wà ní mùsùlùmí náà báadà àwọn tí gbẹ̀rẹ̀ léyà mùsùlùmí sì yé e palẹ́yìn rẹ̀ ó ní sọ̀hábà sọ̀hábíyù ni kò sọ wípé dẹdẹ kò sọ pé kò jẹ dẹdẹ àti gbẹrẹ ilé yàwó ó sì lọ tán náà àwọn mùsùlùmí ń pa ó lára àwọn tó àfáà rí tí wọ́n fi pín dandan ó ní ìwáyà àbí ìwúrẹ́yọ ẹnu kùn pọ̀ ṣùgbọ́n fẹsẹ̀ wọlé insha Allah wípé ẹnikẹ́ni tó bá lágbára láti gbẹrẹ ilé yá fọlákùn ìgbà tí ọ̀wà gbẹrẹ ilé fala yaqrabanna musallana kọ́mọ́ wà bá wà kí n wò ó lè wà yìí nínú ọgbọ́n àti yìí ó wà yìí o asan fún wa bákan náà muwazo sasana àti mọ̀nkàrà yìí lọ́pọ̀lọpọ̀ wa káwa gbogbo ọ̀rọ̀ tó rinlẹ̀ jù lọ́dọ̀ àwọn àfa tó rinlẹ̀ jù pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí tó wá lórí òní wípé ẹran iléyà dandan ni fún gbogbo ẹ̀ bá ti lágbára rẹ̀ kí ìtumọ̀ dandan fún gbogbo ẹ̀ bá ti lágbára rẹ̀ ẹ̀ bá ti ní owó lọ láti fi lè pa ẹran yìí tí ọba pa fọwọ́ àfihàn ẹlẹ́sẹ̀ in tí ó sọ ní dandan òun náà ní kúdúrọ̀ tí mo wá ní ẹran iléyà jẹ́ dandan ó yẹ ká kílíà rẹ̀ lọ́ẹ̀sì ẹ̀ ń bá ní fifteen thousand naira lọ́wọ́ ten thousand naira gan pẹ̀rẹ̀ léyà nígbà tá a máa ń wọ bí àwọn àlàyé tá a sọ pẹ̀lú ẹ̀rọ ai torí gbígbọ́ nǹkan iye gangan ó ní ibi tí problem àwa mùsùlùmí wà torí ẹ̀rí àwọn èèyàn tí yóò yọ sí yídì lọ́la in tí ó wà lọ́wọ́ ẹ̀ lórí yóò lè twenty thousand naira bàtà aago aṣọ fìlà kò sì lè pẹ̀rẹ̀ léyà bẹ́ẹ̀ sì ni kò sí ẹni tó lè mẹ́rin wá fún wa wípé ànábì dáàpọ̀ bàtà léyà ọ̀dàpọ̀ aṣọ léyà tẹ́lẹ̀ bá ń lọ eid in tó bá fáìn jù nínú aṣọ rẹ̀ tó rẹwà òní yóò sì kí ni òní yóò wọ̀ ọ́ ẹ wá wo bí ó sì rárá mùsùlùmí lónìí kárí ẹ nìkan ọ̀dọ̀ tí wáyé di o àwọn àtọ́jú tó pé tí ẹ̀ ń gbé tilé ní ọmọ fọ́ kóńtò sí wà pẹ́rẹ́ ẹ̀ tó ṣe tọ́lọ́ fẹ́ gẹ́gẹ́ nu o ṣùgbọ́n àwọn wà yìí ní kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kò sì ní pẹ́rẹ́ náà gbé à bẹ́ẹ̀ ni ọmọ yẹn àgbàgbádá ọwọ́ iṣẹ́ tẹ́lẹ̀ mi ò ṣe sàṣọ tí ọ̀wà yìí dì ọ̀pá ẹran ti tẹ̀lé mi àgbọ̀yé gẹ̀ẹ́gẹ̀ òní pọ́blẹ́mù bẹ́ẹ̀ sì ni èèmọ̀ sí ìgbẹ́ kẹrẹ tá à ń pa yìí fún Allah subhanahu wa ta'ala àbọ̀ tá a bá ti wá ní ẹran iléyà yìí àti gbọ̀yé ní ìsìn pé seven thousand gan pa pàtó débi tá a sọ pé seven thousand pa irú táwọn sọ pa ẹran súnmọ́ ọmọ náà lé àbúkọ̀ wà nígbà tó kí sísú ọmọ wá nílé ẹ̀ kí ara wà dé gbà yòówó bùkọ́ ní ṣùgbọ́n ọ̀yọ́wó tẹ́ǹtì ọ̀yọ́wó àga ṣùgbọ́n àti àgbà àwọn ògbàgà bá àwọn òṣèlú à tándàkọ̀ àga fún ọ tándàkọ̀ tẹ́ǹtì bẹ́ẹ̀ sì ni ẹran àkíkọ̀ iná six thousand five thousand seven thousand náà pọ̀ náà yóò pàṣẹ padà àti ṣe ń jẹ sí kéèyàn hàn kẹrẹ tútù tábàlà ti ṣe ń jẹ sí náà wà kó ṣe ń jẹ sí ìdán àgbọ̀yé tá kọ́kọ́ ní wípé ẹran iléyà dandan ni fún gbogbo ẹ̀ ń bá ti jẹ́ wípé ọba ní agbára bẹ́ẹ̀ lọ́rùn ìtí ń sì pè lágbára bẹ́ẹ̀ àbọ̀nìsì níbo là àwa ni mọ́jẹ̀mú wo wá lẹ́ran iléyà ní because tí wọ́n sọ pé ẹran iléyà ẹran iléyà sí èèyàn kàn pa nǹkan tí èèyàn bá rí fọlọ́sùn pàtàkì yóò sì borí ẹ̀ léyà kọ́dà kò jẹ́ díẹ̀ kọjá jaarọ la ẹran iléyà ní májẹ̀mú mẹ́rin nínú uluhiyyati arba'ati shurut ẹran iléyà ní májẹ̀mú mẹ́rin ash-shartul awwal an takuna al-udhiyatu min bahimatil an'am májẹ̀mú àkọ́kọ́ nù ẹran tá a pàṣẹ léyà ó gbọ́dọ̀ jẹ́ bahimatul an'am bahimatul an'am náà sì ni o thamaniyatu azwaj thamaniyatu mada azwaj àlejò wa bá nínú èdè lárúbáwá bàyí mọ́tòlá náà ó ní gbogbo ẹran tí bá jẹ́ wípé ọ̀wá ìmọ̀ rẹ̀ jẹ́ mẹ́rin méjì wájú méjì lẹ́yìn òun lára ń pè bàyí mọ́tòlá náà pẹ̀lú májẹ̀mú kó sì máa pẹ kọ́mọ́ máa pẹ gbé rẹ̀ jẹ máa dà sí bá lọ́dọ̀ lárúbáwá ọ̀tẹ́ máa bàyí mọ́tòlá náà ń tí ń jẹ́ bẹ́ẹ̀ ehoro ní ìsìn ó kó nu tasọ àbí òkú nu tasọ ooro ẹlẹ́sẹ̀ mẹ́rin tàbí ká sọ wípé mẹ́rin ní dàdílẹ̀ èsúró oko nù wọn ìgalà oko bẹ bàyí mọ́tìmọ̀ náà mi lọ ṣùgbọ́n nígbà sàǹsàn wá dé alọ́sọ̀rọ̀ wá ní tó ń bá ti sọ pé bàyí mọ́tìmọ̀ náà nínú ẹ̀sìn ìtò ń gbá èrò ń bẹ̀ ẹ́ gbọ́ yí lẹ́nu ànábì o ànábì wá jó yé wa wípé bàyí mọ́tìlá nàá tọ́lọ́ ń bá sọ wípé ẹ lọ rèé pa nǹkan kan fún mi ní bàyí mọ́tìlá nàá nǹkan mẹ́ta ni àkọ́kọ́ òun ni bádánà tíjọ́ mẹ́wàá ní gúdúmù làkùnmí akọ rẹ̀ abo rẹ̀ ó méjì ẹlẹ́ẹ̀kejì ìlú bá kọ́rọ̀ màálù fáwọ́rù bákọ́rọ̀ akọ rẹ̀ abo rẹ̀ odi mẹ́rin ẹlẹ́ẹ̀kẹta ghanamu tí wọ́n máa ń pè ghanamu ìran méjì nìyàn kó papọ̀ lọ́dọ̀ lábáwá àgùtàn àti tí ń bí lakọ tọ́jú àgbò ghanamu ni wọ́n ewúrẹ́ àtòrúkọ ghanamu ni wọ́n a jẹ́ wípé tá a bá mu a sọ pé ìran mẹ́ta bá mu. Eh, eh, eh, badana bakọrọ àti kíni o àti ghanamu ṣùgbọ́n àpè ní samani àti azuwaj kí ló tàbí sọ bẹ́ẹ̀ nítorí wípé káwulẹ̀ fọ kápè ní pé mẹ́rin ni o mẹ́ta ni ó di mẹ́rin o nta àfi paléya ràpọ̀mí akọ àtàbọ ẹ̀ màálù akọ rẹ̀ àtàbọ rẹ̀ àgùtàn àtakọ rẹ̀ ewúrẹ́ àtakọ rẹ̀ ọwọ́ ajé tàbánà tó kíni o àzíwájì mẹ́jẹ̀ẹ̀jọ ìnìkan sọ lèèyàn lè fi paléyà àkọ́kọ́ tí wọ́n bá léèyàn mú nǹkan kan àtakọ fẹ́ pàápàá Allah subhanahu wa ta'ala tí wọ́n sọ pé eléyìí paléyà ó sì bẹ̀ẹ́ gbalada o ọgbọ́dọ̀ jẹ́ kan nínú ọ̀nà mẹ́rin tọ́yì tá a bá wá ní kọ́ jẹ́ kan nínú ọ̀nà mẹ́rin èèwọ̀ lọ́wọ́ á dáa jù kéèyàn ò mú nínú mẹ́rẹ̀ apá kan àwọn àfa tàbí sọ́kà àwọn màlìkíyà wọ́n lè tọ́ dáa jù tọ́ dáa jù pé mo fẹ́ paléyà ni kéèyàn ó pa àgbò àgbò ìlọ́dà àjù kí ló wá dá àtẹ̀lágbò wọ́n ní abo rẹ̀ tọ́jà bùtà kí ló tún dá àsìkẹta wọ́n ní òwúkọ tàbí mùsùlùmí òfòrò tàwùsá kò kọ́ tiwa ètò àsìkẹ́ yín kọ́ wọ́n lábo rẹ̀ tó jẹ́ wúrẹ́ sìkárùn kọ́ wọ́n ní ràkùnrin akọ sìkẹfà ńkọ́ abo rẹ̀ sìkẹjẹ ńkọ́ akọ màálù sìkẹjọ ńkọ́ abo rẹ̀ kí ló tẹ́ ẹ fi tó bá wọn wọn làwọn ó tó bẹ́ẹ̀ nítorí pé ẹni tí Allah subhanahu wa ta'ala ní ká máa kọ́ sí tí ó padà di wípé iléyà fi di ń tó di iléyà yìí ebó ọmọ ní á ní kọlọ rẹ dú kí ni á fi jìrọ ọmọ sẹ́rà kò ní á fi jìrọ ọmọ wọn nínú màálù ní fi jìrọ ọmọ kí ni á fi jìrọ rẹ wọ́n fàdé ìní àrùn ìdíbi ìní àrùn kẹ́mṣì àgbò ní alásàǹsì kí ni o ló fi jìrọ kápẹ́ nǹkan kọ́ bà dáa ju àgbò lọ ni nǹkan tó dáa ju ọ̀là lọ́sọ̀tàn ìbá fi jìrọ bákan náà mùwàá ọgọ́ bàṣà sálàmù mọ̀wádọ́bà wọ́n sàṣálà lórí wípé ìmọ̀ pa àgbò síléyà jẹ́ bùsùlọ́nà àdìfì àwọn Aisha bùsùlọ́nà àdìfì àbí rọ́fì bùsùlọ́nà àdìfì Anas ibn Malik radiyallahu ta'ala anhu ajma'in wọ́n sàmọ́ ń pa àgbò síléyà wọ́n ní àgbò ní ntọ́dàjù ọ̀rọ̀ míì tó pọ̀ ṣùgbọ́n ká tó mú ìtòjá kókó mẹ́ kókó míì tó wípé ìntọ́ dáa jù òun ni ràkúnmí ìntọ́ tẹ̀lé ràkúnmí lẹ́yìn akọ rẹ̀ abo rẹ̀ ìntọ́ tẹ̀lé akọ màálù ìntọ́ tẹ̀lé abo rẹ̀ bí bàtà lórí ti àkọ́kọ́ yẹn olùpadà sẹ́ẹ̀lẹ́rì wọn náà lẹ́rì wọn náà sàásánlá yóò pa ìrafára subhanahu wa ta'ala tí ń bọ̀ hádìí tó sáà kọ̀ wá sí ọlọ́mọba ebi ní àtùbà ìrìn ni hundred ìràkúnmí ìlókó wa kò sí kágbó wa wọ́n ní ẹ̀rí náà ẹ̀rí mi ìtàn àwa ní ẹjẹ́ àwọn sọ́tù kàófà tọ́sán sọ wípé iná àti iná kan kàófà oore tọ́pọ̀ àti fún àwọn sàṣẹ́lẹ̀ lórí ayé àti àdìyànà bóòlù kò sí ní jẹ́bẹ̀ kò sí gbogbo tẹ́nìkan fi ń sún Allah subhanahu wa ta'ala lónìí tí ó sì ń kọ́ ọ́lẹ̀ fún àbí ó ti kọ́ tàbí náà fún bẹ́ẹ̀ sọ́nà wa tó lẹ́wọ́n sọ́nà wà lẹ́yìn tọ́mọ wa rí bẹ́ẹ̀ la lánàá fún yìí fásán ní ìlera bẹ́ẹ̀ wọ́n máa kí wọn fún Allah subhanahu wa ta'ala wọ́n ní ìrún ọdún náà ìrún eid wà ní ha wà á máa búra fún un wọ́n sì máa búra kò mẹ́ni fún èdú òun ọ̀sọ̀ pé wá gbá ìdán ajẹ́pẹ́rà kò ní ìsẹ̀bẹ̀ àwọn àfọwà jọ̀wọ́ lọ jọ̀bọ̀ wọ́n ní ìrún sí àwọn ọlá ní ìbẹ tí Allah subhanahu wa ta'ala látẹnu ànábì tó jí ó yé wa lórí ọ̀rọ̀ àwọn ẹran tá a fẹ́ pa yìí wọ́n ní àwọn ọlá mi gbẹ wọ́n ní kí ni ọlá ọ̀hún wọ́n ní jẹ́ àfisàn yìí ìdàmà mùsùlùmí hadith jábìrì ibn abdullah radiyallahu ta'ala anhu àgbàhùnmá ní sọ́mà mùsùlùmí jábìrì ní naharna fi amil hudaybiyya albadanata an sab'atin wal baqarata an ní amil hudaybiyya annabi yọ̀ǹda fún wa wípé àwa méje lè so papọ̀ ká pa ràkúnmí kan àwa méje ti lè so papọ̀ ká pa màálù kan wọ́n ní jẹ́ àdàbí sọ báyìí níbi àwọn ìwú wọ́n ní ọ̀sọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ìdání káwa ṣe jámù láàrin ọ̀rọ̀ méjèèjì ká kọ̀rọ̀ pé ràkúnlọ́dà ilé o àbágbó ni o ká kó papọ̀ wípé tí èèyàn bá dá pa ràkúnmí kan ńlọ dáa jù ẹnìkan dá pa ràkúnmí fúnléyà ìyẹn dápa màálù ní lọ́dà jù lẹ́yìn náà lọ́sẹ̀ wá kan rárá ṣùgbọ́n tó bá ti jẹ́ pé èèyàn méje ní ẹ̀sùn papọ̀ lórí màálù kan èèyàn méje ní ẹ̀sùn papọ̀ lórí ràkúnmí kan a jẹ́ pé gbogbo ẹ̀ ti ń da ẹran pàǹtí wọn tí wọ́n pa àgbòkọ̀ kan alágbòkọ̀ kìí ṣẹgbẹ́ àwọn oníṣúgbùrù bàyè wàṣúgbùrù bá kọ̀rọ̀ àti ẹ̀ one over seven one over seven one over seven one over seven nínú ràkúnmí tàbí nínú màálù ẹ ń bá dágbò pa kìí ṣẹgbẹ́ wọn ṣùgbọ́n ń bá dá ràkúnmí pa kìí ṣẹgbẹ́ ń dágbò pa. Hmm. ala kulli hal àwọn ń bọ̀ alisa asalam tó ní alasa asalam yọ̀ǹda pé èèyàn méje lè sopọ̀ mọ́ ràkúnmí èèyàn méje lè sopọ̀ mọ́ màálù àwọn àfa àlékà dó mẹ́wọ̀ à ń pè nkankan ní àtẹ̀síríkù fìlímílìkì wà tẹ̀síríkù fífàwà fákùdà nìyẹn nínú àgbèyẹ sí. kéèyàn fẹ́ fún Allah subhanahu wa ta'ala ní nǹkan kan tàbí kí Allah subhanahu sọ pé èèyàn tó ju ẹyọ kan lọ méjì mẹ́ta mẹ́rin wọ́n lè sọ̀pọ̀ mọ́ nǹkan kankan kí ni ìyàtọ̀ ti ń bẹ láàrin méjèèjì ákàrẹ̀ láìpẹ́ èèyàn mẹ́jọ ní a bá sopọ̀ láti pa àkùnrin tàbí láti pa màálù ní a bá padà bọ̀ wá sí wípé èèyàn méje péré ni àbísà ń sọ ohun ẹnì kan ó gbòóde o ẹnì kan bá ní kò kú ọ̀dà ẹbí mi wò di alhamdulilah láwọn ìbá wojú ara wọn pé à nígbà tá à ń gbọ́ ní ìsìn à ń gbọ́ yí di níbo láti rán mi ìpamọ́ ní ìsìn àwọn afáà ní kí wọ́n ṣe kúrò à wọ́n ra pépà wọ́n ra pépà ọ̀pẹ̀lẹ̀ léyà ń wọ̀ pa ń wọ̀ pa kàn wọ́n fi bẹ̀ ẹni tí ọba ti mọ́yàn ó ní òsì nínú wọn ṣùgbọ́n tí wọ́n bá ti wá àpájọ́ mọ́tò mọ̀ nǹkan wọ́n ti pátá kí wọ́n tó mọ̀ apá kan mú àfa ní kí wọ́n lọ rèé rẹ ẹran kan padà wọ́n jágbó kí wọ́n pa pàṣọ̀tara apá kan ní wọ́n tún lè padà sí kúrà àdàkùnlé ha asátìgbọ̀ yìí pé èèyàn méjì lè pa màálù èèyàn méjì lè pa ràkúnmí ṣùgbọ́n ẹnìkan ní máa pa àgbò tẹ́nìkan bá wá dápa àgbò ibi bọ̀ rẹ̀ sóò nìkan òun ló ní máa dá ni àbí àti gbogbo ẹni tó bá dá akọ mọ ah, òun àti gbogbo ẹni bá dá akọ mọ òun ni wọn jọ ní ládàá ìyẹn là ń pè ní àtẹ̀síríkù fi tàwádì láhásírọ̀ làwọn tí èèyàn bá fẹ́ ìtú jẹ́ kí tí èèyàn bá gbọ́ àgbòyé ẹ̀sìn èyí ó ṣe kéke yóò sì máa gbàǹtọ́pọ̀ lọ́dọ̀ lọ́sùn kánú àtàrà lápẹ̀rẹ̀ èèyàn fẹ́ tọrẹ sí ọlọ́run mo fi nǹkan ìlẹ́fọ́ àwọn subhanahu wa ta'ala àtẹ̀mí àti gbogbo tí ó tara níjáde mú ọmọ tí ìjọba ìgbàlejò àmà ìlàdà ìlú máa bá wà. ìbá àwọn àjẹyàn tírí tírílíọ̀n lọ jáde látara rẹ̀ tí ìjọba ìgbàlejò àmà gbogbo ọmọ ìgbàlejò àmà ọ̀wọ́ gbólóhùn kan náà sì ní o kílẹ̀ ni anabi sallallahu alaihi wasallam ní tí máa sọ wípé mọ̀ ń pa ẹ̀yìn fún wa subhanahu wa ta'ala hada an muhammadin wa ali muhammadin wa an ummati muhammadin mọ̀ ń pa ẹ̀yìn fúnra mi àti fáwọn ará mi àti fúnta ní ohun àti fún gbogbo mùsùlùmí pátá gbogbo àsìkò ìgbàládá àwọn kò sí hásìlù èèyàn ṣùgbọ́n tí ẹ̀sìn báyìí sọ wípé iye èèyàn báyìí ló lè sopọ̀ mọ́ nǹkan àtẹ̀ṣẹ́kù fìlà ádádì nù bí èyí tí wọ́n sọ pé èèyàn méje ló lè pa ara mi èèyàn méje ló lè pa màálù èèyàn gbọ́dọ̀ lé ẹyọ kan ní méje o ọgbọ́dọ̀ di mẹ́jọ ọgbọ́dọ̀ di kíni o ọgbọ́dọ̀ di mẹ́sàn-án àwọn ọmọ tí èèyàn méje bá wà pa màálù nípa ràkúnmí hali yẹpọ̀ sàwà ala sábà àti rìjáàlì àwọn aláṣàwà bìṣáàtì sí ládàá ẹ̀ ń pa àgbò ó lẹ́nì kọ̀ọ̀kan ó nì lọ́dọ̀ ọ̀sùn bọ́ọ̀rọ̀ tààlà tọ́ta ẹ̀jẹ̀ lẹ́kọ̀ọ́ dápàgbò lẹ́nì kọ̀ọ̀kan ó nì nígbà tí ìṣòro mẹ́rin àkùnrin méje o èèyàn méje sọ mẹ́rin àkùnrin kan tàbí èèyàn méje sọ mẹ́rin àlù kan àbí wọ́n nì ládàá pé ràkúnmí o ọkọ̀ fèèyàn méje àwọn àfáà ní ràkúnmí ọkọ̀ fèèyàn méje o ràkúnmí kọ́fà ju èèyàn méje lọ ìpín ẹnì kọ̀ọ̀kan nínú ràkúnmí o àníyàn tó bá dàlẹ̀ bí àníyàn tẹ̀ ń tọ́ dápa àgbò ni. òkè à láyé ẹ̀rọ ìyókè àwọn ìdán nísìn àti rí mọ́jẹ̀mú àkọ́kọ́ níbi ìrànlẹ́yà àǹtẹ̀kùnà mi bàlẹ́ mọ́tìlá náà ẹlẹ́ẹ̀kejì àǹtẹ̀blùkọ̀ àsínà àlùmọ̀tàbárọ̀ ṣẹ́rí án ọgbọ́dọ̀ pé ọdún tí àwọn sọ̀rọ̀ yọ̀ǹda. àìlera nínú àwọn ẹran yìí ó gbọ́dọ̀ wọ ọdún èèyàn kí àmì àríyá nítumọ̀ a sọ pé látẹ́gbàkú jáde àtàn bí fati jim wà fati dal kìsì jáde àwò jáde àtàn kí ni ẹgbẹ́ wọn ń pè ní jáde à ó ní gbogbo ọmọ ẹran tí èyí tí ìkọjú oṣù mẹ́rin ìfẹ́ ajá wípé àsínà nìkàbà yọ wà náà ní pàtàkì lọ́dọ̀ ṣáàrì wípé irú nǹkan báyìí ẹ̀ gbọ́dọ̀ pa àfi báyìí ẹ̀ gbọ́dọ̀ pa. ìfẹ́ rakumi tàbá fẹ́ pa ọ gbọ́dọ̀ wọ ọdún márùn rakumi ọ gbọ́dọ̀ wọ ọdún márùn màálù ọdún méjì ṣùgbọ́n yóò ti wọlé ẹ̀ káàkiri ní ọdún mẹ́ta àgbáànù àgùntàn àti akọ rẹ̀ ọjọ́ àgbò àwọn yàtọ̀ tíntín máàzù ewúrẹ́ àti akọ rẹ̀ máàzù orúkọ àti abo rẹ̀ àwọn náà tó yàtọ̀ tíntín ìyẹn lọ́fà táwọn máa sọ wípé tí wọ́n bá bí wá wípé ghanam tó bá gbóṣù mẹ́jọ sọ wọlé yá wọ́n ní ká má sàrí sọ pé ọ wọlé yá ká sì má sàrí sọ pé ọ wọlé yá ká sọ pé tó bá jẹ́ wípé àgùntàn àtakọ rẹ̀ lẹ bá ń bi mí léèrè oṣù mẹ́fà ní tiwọn ká pé ewúrẹ́ àti akọ rẹ̀ tọ́jẹ́ orúkọ ní bá ń bíbí léèrè ọdún kan lára ìdán ránámù tá a pè ní ìran kan nísìn wọ́n padà yàtọ̀ padà níbi ọjọ́ orí pẹ̀lú ìran àgùntàn àti ìran kíni o àti ìran ewúrẹ́ ewúrẹ́ ọdún kan àgùntàn oṣù mẹ́fà ẹ wo ìkẹ́ Allah subhanahu wa ta'ala fún wa tá a bá wá wò lọ báyìí tá a bá wò bọ̀ pẹ̀lú àná ọlọ́run bí ìlú ṣe rí tí èèyàn bá kó seven thousand naira lọ yóò rí òwúkọ tí ó sì wọ́n lókàn tí ó bá sì rí pé bágbára ṣe mọ́nu kéèyàn ò ti ṣètò rẹ̀ lẹ̀ kó tó dì sí kó tó gbé wọn máa padà rà níta àti tọdún tàbí kéèyàn ò sí ìrìn jìnà bí ọjọ́ oko tọ́ra pẹ̀lẹ́ ẹ̀kọ́ náà yẹn ní kéèyàn má pè seven thousand ní di eight thousand kọ́kọ́ fẹ́ kọ́kọ́ náà lọ́wọ́ kọ́kọ́ fẹ́ ràn àbọ̀ tó bá fi kọ́ ògbó lórí ẹ̀ṣáàgì ìgbélé ta nítorí pé ẹ̀sìn ni bí ẹ̀sìn bàbàrà rẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala náà òun náà ni òun náà ọgbọ́n yàn lè wọ àlùjánnà ṣùgbọ́n ìjẹ́ ń bẹ́lẹ́bí èmi àtẹ̀yìn bí wípé ó ti ẹ̀ ní ìtumọ̀ kẹlẹ́bí wa pé mo fẹ́ paléyà nísàlẹ̀ ọkàn gẹ́gẹ́ sọ́wà tó bá jẹ́ pọ́ bá lọ rè wà ní ẹ wá gbogbo lẹ́kọ̀ọ̀kan tí àwọn ọ̀tọ́ náà tiẹ̀ tó ń pariwo pé wọ́n tún fi ru ẹran dé o wọ́n ti rẹ̀ dé o ṣé ẹ mọ̀ pé ilé mi tá a bá bá ju tá a bá bá kí láàmú bẹ̀rẹ̀ mẹ́wàá tó ẹ̀ pàtó wọlé tó ń tí àgbọ̀yé ẹ̀wù ìmọ̀ ọlọ́run tàrí mẹ́ tá a bá wá àgbọ̀yé ńkọ́ ìyá ipa táwọn tó ń kọ́ nípa ìfẹ́ ẹ̀sìn ilẹ̀ látọwọ́ ara wọn pàápàá àgbọ̀yé ọ̀pọ̀ láwọn abala mi ìyẹn fi hàn ẹlẹ́ẹ̀kẹrin àǹtẹ̀kúnà sẹ̀límàdán mínàlì ríú alìmáàlì à lílì ìjìzá lẹ́lì ríú bí alìmáàlì à lílì ìjìzá ẹran ìtúwà gbọ́dọ̀là níbi àwọn àlèébù tí èèmú ẹran léyà wọ iléyàmá ṣùgbọ́n bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ mbẹ́ nǹkan sí mẹ́ta èmi kí mo gbé o báwọn afọ àti gbé mi torí bí àdìsí tó wá pa pé ẹ gbọ́dọ̀ fẹ́ràn báyìí paríyá ojúmọ́ mẹ́rin lọ àdìdà kan bẹ́ẹ̀ min hadithi Jabir ẹ asàbìlà min hadithi al-Barra' ibn Azib indama yahki lana khutbata rasulillahi sallallahu alaihi wasallam qala qama fi rasul sallam anabi dúró pẹ̀lú wa báyìí anabi wọn si wá sí fún wa anabi wa ni arba'un la tajuzu ní wáyà mi la tujzi'u ẹ gbọ́dọ̀ fi paléyà o ali àwòrán gbogbo ẹran tó ju rẹ̀ bá dà albayinu àwáruha bifati ayin wàrọ̀ wọ̀wá àwáruha ẹran tó jẹ́ wípé gbogbo ẹ̀wọ̀n gan ọmọ ojú ẹ̀ dà wàlmọ̀rí ẹ̀lbẹ́yìn mọ̀rọ́dùhà ẹ̀ tó gbọ́dọ̀ ẹran tó jẹ́ wípé ń sàárẹ̀ tí àárẹ̀ rẹ̀ hàn ẹwu ìkí àlọ́sùn hánà ọ̀tàlá fún abáwọn torí pé àwọn ẹran kan ń bẹ tó jẹ́ pé ojú wọn dà ṣùgbọ́n dídà wọn hàn ẹran mi bẹ ti ń sàárẹ̀ ààrẹ ti ń ṣe kọ̀ hàn gẹ́gẹ́ bí àgbàbùṣúmà ẹran onípe mọ̀bùṣúmà tí ẹran bá jẹ nǹkan tí ò ní jẹ́ kí fún rẹ̀ ojú onílé yasó onílé yàgbẹ́ gẹ́gẹ́ bí kíni kí ni inú dàbínú tàbí má sínú tàbí kẹran ètò lè yà ń bì kẹran jẹ ẹwà tútù èrè kọsàmọ kò jẹ kíkùn ló fi áwù kọwa kọsàmọ gbogbo ẹgbẹ á ah, ẹrẹ ìtú ẹran nǹkan sì ń sẹran èèyàn ọmọ anábì wàá fi kún gẹ́gẹ́ bó ti jẹ́ pé àárẹ̀ yóò gbọ́dọ̀ ẹran tó bá jábọ̀ láti ìgbà tó nàlẹ̀ gbáwò ẹ̀rẹ̀ ilé yá lọ́ba dákú lásìkò gbàtọ̀dá pé a máa wò lọ ààrẹ rẹ̀ sí hàn pé ààrẹ yìí sí bá ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ tají padà ó tún wọlé yára àlùbí wa ń bá ní fi kún pé n tí ń ṣe ìgbọ́dọ̀ hàn wọlé ọjà àlùbáyínú dọ̀láwà àti ẹran tó jẹ́ wípé ó ìmùkún ẹ̀ sí hàn bákan náà wàlìkẹsí ọ̀tìlẹ̀tì làtúntì àti èyí tó ti wọ̀n kan gbòòrò tí ò lè mọ̀dùnmọ̀dùn nínú eegun mẹ́rin òní náà yìí wá lórí ẹ̀ ṣùgbọ́n àwọn kan tó wá ń bẹ tọ́jọ́ wípé náà yìí wá lórí wọn ṣùgbọ́n kìí ṣe bá àlè fi paléyà ọ̀dà tó tá a bá rí ètò dáa jùlọ ká mú ṣùgbọ́n tá a bá rí ká fi paléyà òní ètí dé ẹ̀ẹ́ ìrù rẹ̀ gé ìrù rẹ̀ sẹ́ gbogbo àwọn eléyìn wọn wọlé ya ṣùgbọ́n kúlàmá kánẹ́t àlùkúdúhíyà àhásánà kánẹ́t àkìmọ́là wà àfùdọ́là bí bá ṣe ń dáa tó because jamana apìlẹ́sìn yóò máa tẹ̀lé yí máa ní tó jẹ́ bá bíyàn pé ta lọ fẹ́ fún ní nǹkan yìí tí wọ́n kẹ́kọ̀ọ́ bíyàn pé ṣé ẹrẹ́lẹ́yà yìí nù ó ní ní ta lẹ́fẹ́ fún olùfẹ́ fọ́nà wọ́n wá olùtọ́fẹ́ fọ́nà subhanahu wa ta'ala kò sí wọn bẹ kò sí wọn bẹ ẹ̀rẹ̀ yóò lè dádúró olùjú méjèèjì wọ́n nà kò tó lè tẹ́ òun gan rà ẹ̀ sí fọ́kùsí ọ̀nà à sí bẹ́ẹ̀ náà sí ìyàn fọ́lọ̀ fọ́kùsí lẹ́yìn lọ́rùn wọ́n wá ń bí pẹ̀tà wọ́n fẹ́ fún ó ní Allah subhanahu wa ta'ala ló fẹ́ fún ó sì lọ jẹ gbèsè gbọ́ fẹ́ sí nìkan láti pa màálù tó tó tó fáyìn wọ́n tàbí fẹ́ fún yùn ah, ọláwà lè jù tí pọ̀ ní wọ́n máa àwọn ọ̀rẹ́ ìmọ̀lera gan wọ́n gbọ́dọ̀ kọ́dà gbọ́dọ̀ yà fọ́tò ẹ̀rọ tó pé tí wọ́n bàrí fọ́tò ẹ̀rọ ní jẹ́ ó sì fẹ́ fọ́lọ̀ ní nǹkan ní nǹkan ní nǹkan ìdán ìjọba sọ̀sọ̀ pé láyé aná làwọn àlùfẹ́ mọ́ bẹ́ẹ̀ kú pàkalẹ̀ ẹran rẹ̀ ò wala àdìmáwà ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀wọ̀ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wala ìyànánu taqwa minkum ìpayà tẹ́ ẹ fi pa àti bẹ́ẹ̀rẹ̀ ń ṣe rí lẹ́mìí yín sẹ́ńtẹ́ ẹ fẹ́ fún iná ló ń fẹ́ gbà. ọ̀dà èyí ò bá wọn ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́rin inú mọ́jẹ̀ ó ti lábẹ́ àwọn àlẹ́ bó ti ẹ̀ bá lè bó ta pé mẹ́ta èyí tí ẹ̀rí wá lórí ẹ̀pẹ́ ìdìpaléyà àti píà rẹ̀ èyí tó yẹ pé kọ̀dá tó ni ìdíbà ní ìparíyá ìkẹta lè tọ́jú pé àwọn àfa kan sọnù pé fásilé ọkàn rò bẹ́ẹ̀ o ní bí kéèyàn sọ wípé kúùrù Sudan èrò ní ìparíyá wọ́n ní kílódé torí pé kò ní rú ọlọ́run sì dá ní ara pé kókò ní o àwọn ààrẹ ẹran mi náà mẹ́tẹ́ pé mo ì ní rú kéèyàn wá wò pé èyí tó pé bọ́lọ̀ dáná àná ká gba sàásìlè fipá àkókò tó bá jẹ́ wípé àwọn aráàlú ibi tó lọ ń da sí ọ̀bá bá wọn sọ̀rọ̀ ń pẹ̀ ẹ̀sìn ni kò ní fọ́n rú ẹni lẹ́yìn náà ìdí ẹni náà wọ́n sì ìdí ẹni náà wọ́n sì pa fáwọn sọ̀rọ̀ àdáyà ohun tó sì lọ pa àgbẹ̀ fáwọn òfò lẹ́tọ̀ fún àbí kankan bẹ̀ táwọn ọ̀rọ̀ fúnra wa mẹ́ ìdáhùn ìyàn kíá ẹlẹ́ẹ̀kẹrin à ń yàkọ̀ àdábọ̀ à ń tẹ̀kọ́ náà fi wá ti dábẹ̀ ó dún híyà ìgbà tá a bá fẹ́ pa ọjà sùn tá a ẹlẹ́yà àsìkò òun náà ni òun náà ni bára sọ láti lè máa lẹ́yìn ìgbà ìtìlẹ́sì náà wà fún àtọ̀ pọ̀ rẹ́rẹ́ pé nígbò là máa paléyà nígbò èèyàn gbọ́dọ̀ pa ẹran ṣáájú kó tó kéré tàbá tó wá wí bá náà pẹ̀lú mọ́jẹ̀mú ọjẹ́ ti ń bẹ núùlù ẹ bá ń bẹ nílé tò lọ́jọ́ tó lè kí í bẹ nígbò là mọ́ ọkùnrin ìtìlẹ́sì náà wà fà àwọn apákanlẹ̀ láti gbà ìlú nìbàdàn ìlú ní ìwò ní o láàrin gbogbo ìwò ìlú ní àárín gbogbo ìkírè ní o ìlú láàrin gbogbo òṣogbo ní o wọn sábà yóò tó àgbo mẹ́jọ wọn fún kiri yóò wà aṣọ pípẹ́ ẹran sí àgbo mẹ́sàn lápákasọ lápákàlá bóòrùn bá ti ń yọ ṣùrùkù tí ń yọ bíi six thirty six thirty two nísìn kọpa ẹran ṣùgbọ́n tí bá ń gbénú òrù tí a ti kiri bá dàsọ̀ láti nà lẹ́yìn ìgbà tí ìmọ̀mù bá kírun tán oní ọ̀pá ẹran sí yọ wà á pa ṣáájú kútúbà imam àbí ọ̀dà yẹn kútúbà àdínà àfa àtàtúgbé náà ọ̀dà yẹn kútúbà nítorí pé a fẹ́ kí àǹkan kàtọ́jọ́ wípé ọlọ́mọsàbá ni kí àwọn bàbá wa lọ́dà kò kó sàánú wa kó sì jọ ọjà rẹ kọ́ mọ́ ta àwọn àfa wa lọ́sì kọ́ mọ́ ta wa lọ́sì kọ́ jọ ọjà rẹ nítorí wípé tí ó sì bá ti wu àyè òdodo wà láàbáyé hmm. ibi tá a lọ bá ti gbé òkun tí ó sì gbé wọn bẹ̀rẹ̀ wàhálà dé nítorí pé kọ̀sẹ̀ fẹ́ wọ̀ náà pé lágbájá yìí o ìtọ́jú ọmọ ṣe ti ṣe sọ́nà ní kò fẹ́ wọ̀ náà tí làkàyè sí wà bẹ́ẹ̀ kò sí ṣùgbọ́n tí nǹkan ìbá dé lọ́nà ọ̀dù ẹ̀dá máa ń pín ẹ̀mí rẹ̀ sí ọ̀nà méjì wípé ṣe bọ́lọ̀ náà lọ sọ bá nàbí wípé ilẹ̀kùn táwọn bá odijọ́ tó ń bá tó yọ níbi títí ń wọ̀ kó tó tì yọ máa lọ yọ dàpọ̀ sànù wa mọ́jọ́rọ̀ wọ́n dà o wọ́n máa ń pẹrẹ kan ní ẹnu orí òkìtì ta ló kí n orí òkìtì ni pé ibi tí ìmáàmù ó ti dúró tí bá ń ṣe kútùbà fáwọn èèyàn ní rìd tí wọ́n ti tán wọ́n àpẹẹrẹ kalẹ̀ wọ́n máa ń sọ pé bàbá àdìní nìkọ́ra tẹ̀gbẹ̀láyà sàṣàlá pọ̀ yẹn bẹ̀rẹ̀ tí yàbá àdìní pé wọ́n ní pé ọba àdìní nìkọ́ra sí ẹ̀rẹ́ rẹ̀ gbẹ̀rẹ̀ ẹran tí màámù fẹ́ pa ẹran tara tiẹ̀ báṣì ni ó ṣe wá bò ọ̀dọ̀dọ̀ ọ wà láàrin ìmọ̀ọ́mù àti ọmọ rẹ̀ yálà àwọn adájọ́ fún màámù ni o méjì mẹ́ta mẹ́rin márùn wípé bàbá ẹ fi paléyà bàbá náà lọ́wọ́ lọ́wọ́ náà rà èyí tí bàbá bá rà ó ní bàbá òun wáyé dù tọ́lá pé bàbá òsì lòórọ́ ti pé wọ́n adájọ́ fún ẹni ẹlòmíì sì ń pé ààyè tó wà òun náà lọ́wọ́ lọ́wọ́ tó nira ẹran tiẹ̀ tó bá wá rà òní ó mú wa kílẹ̀ rí wa wọ́n ní káàsì àṣálá yẹ́dìbà wà yẹ́dìbà gbìmọ̀sọ́lá ẹran ànábì tó bá fẹ́ pa ànábì ọwọ́ àmúbáyì wọ́n bá fòkùsí lọ́rùn wọ́n mọ̀ wá mú tẹ̀lé ànábì bọ̀ ní yídì wọ́n àṣọ mẹ́gbẹ̀ẹ́ kan táì bá ti ń kírun tán báyìí yóò ṣe kútúbà yóò wà bọ́ọ̀lẹ̀ yóò wà du ẹran àwọn afáàní torí àǹfààní mẹ́ta wọ́n ní àǹfààní àkọ́kọ́ ni pé kó ń kálukú ó lè pọ̀ sí bàtà dábọ́ọ̀lì bóò ni ìròyìn bá àti ẹ̀sìn ẹ̀dùn ẹ̀gẹ̀ àbí tó wa ní lọ́fà tó fi jẹ́ pé tọ́ba jẹ́ pé ràkúnmí. ẹran yìí ẹran tí máàmù wọ́n fẹ́ fi kọ́ wa ní ẹ̀kọ́ ni ìyẹn lọ́wọ́ àfà tí wọ́n bá sọ pé hàn ẹ̀ẹ́dẹ́gbọ̀n gbọ́dọ̀ pẹ́rẹ́ títí tó fi di wípé ìmáàmù rẹ̀ kírun tán wọ́n sì gbani ìfúnṣú bàtẹ̀ ìmáàmù náà sì pẹ́rẹ́ wọ́n ní nítorí pé ní líyà ọ̀rọ̀ nínú òun ìyẹn kírun ala anahu mẹ́ta bá kò kọ́ mọ̀ fún ìlànà sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́lá kó sì lè kíyà sí níbo ni wọ́n pé àwọn ọ̀gbẹ̀rẹ̀ sáájú ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́lá lè kọ́ ní ìṣàṣàrò ní àdìyà asan sọ fún abu ẹ tasan sọ nínú àkíyà bàbá ọdún azi wípé ìrẹ ọkùnrin àbúgbóńdà ìntọ́ pàì ṣáàtú kà ṣáàtú dání ìnàmàlà ọ̀dàmtàwò ìhánìí ẹran ọ̀pá fún fámìlì rẹ̀ ọ̀ pẹ̀rẹ̀ fún Allah subhanahu wa ta'ala torí pé òun pẹ̀rẹ̀ tiẹ̀ sáájú kó tó máa bọ̀ rìd obìnrin àwọn tí a gbára insha Allah ní kó tó bá rìd bí ọ̀rùn ìgbà kan ìdá bìrìtìsọ́ ṣèyíd ẹ̀rọ ẹlẹ́yà yìí tájú tó túbọ̀ mẹ́rin wa ní paríparí ètò dáa jù pé mùsùlùmí ní ó ń sún aṣọ àtàlá ní kéèyàn ọ̀bọ̀bẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá níbẹ̀ rúra àbí ọ̀rọ̀ bí oṣù pàkísì náà lè yóò fi pa bísímìlá ìyẹn ti bẹ̀rẹ̀ léyàwó masáyé púpọ̀ lórí rẹ̀ pé sẹ́yìn lè fún ọkọ̀ náà bá míì sí pé bísímìlá rahman ìtìláfù lọ́dọ̀ wà fà púpọ̀ lórí rẹ̀ kásá ìntàwà nídìí bísímìlá tó bá wù wá ó tún dáa kásá pé Allahu akbar ṣùgbọ́n bísímìlá àti bẹ̀rẹ̀ léyà tí àwọn jẹ́ tí ìbẹ̀rù kò sí ẹ̀rí kan wípé ẹni tó bá ti báyà dúra o ọrùn ẹran ni kẹ́ ẹ fún ẹjẹ́ akíyàgbà ibẹ̀ ń gan ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ atúgbìjàn bàbá wa gan tí èèyàn bá báyà dúra léyà wọ́n ní ẹ̀fún lọ́rùn ẹran o kò sí tí wọn ò lè fún yàn torí pé ẹran léyà yìí abákan náà wà fún àlè èèyàn gbọ́dọ̀ pé méjì sàárà àtẹ̀tẹ̀ yìí ọ̀tẹ̀ bẹ́ẹ̀ abákan náà mẹ́ta ni tókùsà àtàlátà ni wọ́n pè é mẹ́ta apá kan bẹ èyí ọjẹ apá kan èyí ó fi si ẹbọ ìdí èsì ìpínlẹ̀ bó náà lè ń ta ní tí wọ́n fẹ́ tí ò ní ìdí ẹ̀bùn àdíyà àwọn olówó ní àná àtúfẹ́ tó pẹ̀rẹ̀ ṣe ẹ̀mọ̀ pé kèsì pípọ̀ rẹ̀ tẹ̀ ẹ̀kẹta ní sọ́dá pọ̀ ẹ̀wẹ́ sì ṣe sọ wá papọ̀ ẹ̀kẹta ní kíni o ẹ̀kẹta ní oní sọ́dá pọ̀ àwọn sàrà ṣe ẹ̀mọ̀ pé fálà ìdílé lẹ́yìn ìdán ẹ̀ńtọ́ bá ní du ẹran ṣùgbọ́n kí wá ní súnà táwọn sàmì sí ẹran ẹran iléyà kò sí ẹ̀rí kẹ̀kẹ́ pápín mẹ́ta kọ̀sẹ́kẹ̀ pápín méjì ọ wà níbàámu sí ẹ̀ tó pẹran àtàwọn èèyàn tó yí ká wàlúwà àdúgbò ìpa odidi rà kò mérí ntí ẹ jẹ ń lé rẹ bẹ ojú táwọn ará lẹ́nu kọ́ jẹ bí ìgbà tí ẹ̀dá kò ní sí ọ̀nrẹ́dì táwọn bí wàá mú fáìfù bẹ. ìdá wọn lè gbé yẹlẹ báyà dúró tí wọn gbé ìlàjì fún gan wọn ò gbé dandan rẹ wọn lè fún yẹn tán pé ẹ̀hẹ́ bàbá yóò pa o àbí òun ti ẹ̀ pa mo kàfẹ́ fún gíftì ṣùgbọ́n ká wá lẹ́pa mọ́ ẹ obìnrin bẹ́ẹ̀ bí ọrùn yẹn pé kíní kan kọ̀ọ̀bẹ́ ni ó kún o bó ti jẹ́ pé yòó kèé ṣe Yorùbá tó burú nítorí pé ẹran tí wọ́n ti dú tí wọ́n ti wì sóde mẹ́ni ó kún náà tẹ́lẹ̀ ọ̀nà ìkòsí àkòsí gbọ́dọ̀ eléyìn ṣùgbọ́n ká wá sọ pé o agbọ́dọ̀ kí àtọ́jọ mọ́rọ̀ ẹ̀sìn kó fi lè kí àṣà ìdáyẹn ẹlẹ́yà wa kọ́dà tọ́bọ́ wá jẹ́ pé èèyàn wo àyíká lọ lọ́tún lọ́sìn ìyẹn náà sì wọnú fámìlì náà mọ̀ràn pé àkọ́dà ìdúfẹ́ náà fanátẹ́lẹ́ pàtàkì àlòsí náà bí ó sẹ́wọ́n fàìfì tá a pa iná ni sẹ́wọ́n fàìfì ọ̀hún gan nígbà tó ní pàrọ̀ mọ́ tó ń wì tán náà gẹ́gẹ́ tí a tún kù múlé àtàmì ìtẹ̀tún wa bá wọn sọdún kò sí awọ kankan lára ẹran wọn náà sàásù kò sàgbára àti fara àtà ẹ̀jẹ̀ tán. wọ́n dà àwọn méjìlá tó ń so papọ̀ níbi ẹran dídí èkìrí kọ̀ọ̀kan ẹ̀sìn mọ̀ rọrùn pọ̀ o ibi èèyàn bá ti pòsè bẹ́ẹ̀ kọ̀ọ̀kan yìí tọ́lá bá sì tẹ̀wá ilà àwọn àfáàfin wa ní méjì pé ẹran ní àtàfẹ́ pa gangan sí àlè ìtìbáwù bí sàwábì sàwábù tí ó mọ wá ń bẹ̀ ziyadatu adadi ni awuli mugolati fi sẹ́wẹ̀n sí kájé kí ẹran ní àtàfẹ́ pa kọ́ wọ́n sí bẹ̀ ni ó ti jọ lọ́run lójú ni àbí kájé ọkọ̀ mo ní fifty thousand láti bẹ̀rẹ̀ léyà ó sì rẹ̀ mẹ́rin kọ́ ló ra mẹ́ta ọ̀ra méjì àbí kí wá lọ ra ọ ní fifty thousand yọkan gbẹ̀ngbẹ̀ se ní ìtìlẹ́fì lọ́dọ̀ àwọn afáàlú ilé yẹn àwọn apá kan ní pé kéèyàn ò mú èyí tó pé òfin ìjọba lójú ni apá kan ní sẹ́yìn náà pé ìrọ́pọ̀ tó dá mi nìyẹn pé ìtàjẹ̀ ńlẹ̀ fún Allah subhanahu wa ta'ala lórí ìkọ̀ọ̀kan wọ́n sì ti máa kọ̀ọ̀kan fún yẹn bá wípé ẹ̀mí ẹran ìgbọ́ nítorí èmi ọlọ́run látọwọ́ ẹrú mi báyìí ó sì pàṣẹ mi tí mo ní. eléyìí yóò ní ká máa kéèyàn ká fi kílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan méjì ní pẹ̀lú alábàárẹ̀ alásùpá àtàlà kò lè jẹ́ kílẹ̀ ọ̀jẹ́ àṣọ máa wà á sì kò sí ọdún náà láyọ̀ àti àlàáfíà nípa gbogbo retí mẹ́lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wá dùn ní ọ̀sà kò lè jọ dáàbò bí wọ́n àjọ kòsò rẹ̀ àmì tásórí ìdìbò rẹ̀ gbogbo ibi tẹ́lẹ̀ tí ń bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wá tààrí wá sí rí ìtẹ̀síwájú máa yóò fi àwọn ọ̀bàdàn bẹ́ẹ̀ yóò wọlé àjọ kòsò rẹ̀ kò lè já yọ dáàbò ẹ̀kọ̀ọ̀kan wá lọ́wọ́ gbogbo ibi tí mo kálukú ti ń dùn yóò tún máa lé wa kó ń dùn wọ́n àjọ kòsò rẹ̀ àìmọye èèyàn bẹ́ẹ̀ nu wípé nǹkan fetí gbọ́kẹ́ ń dá ọdún ni ìbànújẹ́ ti ń bẹ lára rẹ̀ gbogbo bí kóhùn ọ̀sá bọ̀sá dé pẹ̀lú sàmìlẹ́ ni ẹ̀ ní gbogbo ìgbà Allah subhanahu wa ta'ala yóò fọ ìbànújẹ́ náà mà yóò wà mú ìdùnnú wa gbogbo ẹtí ìdùnnú ń bẹ lára rẹ̀ báyìí Allah subhanahu kò lè chéńjì ẹ̀ padà sí ìbànújẹ́ yóò rà jọ sọ̀rọ̀ gbogbo ẹ̀ tó ti bọ́ àṣírí gbogbo ti rẹ̀ ní abáyìí àwa náà lápá ìṣàlọ́ àwa tá a ṣe ń gbọ́ yé padà ní ìsìn pé five five ọ̀rẹ́ náà léyà seven thousand náà léyà jẹ́ kí tóbi yọ wà lẹ́nu ìtìyà náà jẹ́ àná òkú rẹ̀ yìí káàkiri jùmọ̀ kàdọ̀ rẹ̀ náà léyà fún wa lọ́sùn kánú wa tààrà jẹ́ ayé jẹ́ aré èyí bẹ́ẹ̀ o jẹ́ ara yìí náà jẹ́ jẹ́ àṣírí àlàáfíà jẹ́ láhàwọ́lá wọn làkúwàtà